àwọn ní kí ni mọ̀nà tàà fẹ́ fún àwọn tí wọ́n ń gbìyànjú láti tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam àmọ́ tí wọ́n rí ìpèníjà oríṣiríṣi láti lé látara pé báyá wọ́n fara ní wọ́n ni wọ́n dẹyẹ sí wọn ni àbí wọ́n tẹ̀ẹ̀tẹ̀ láwọn ó tẹ̀ lé jáde inú ni pé ni kí ni advice tàà so advice tàà fún wọn ẹ́ alaihi wasallam ẹnìkan wá bá Ànábì nínú àwọn sàábì Ànábì ó ní ká Ànábì Ah, eh, ní bèèrè lọ́wọ́ eh, ẹlòmíma eh, Ànábì sallallahu alaihi wasallam kí Ànábì fún Ànábì ní kul amantu billahi thumma istaqim Ànábì sallallahu alaihi wasallam ó ní wọ́gbà Allah subhanahu wa ta'ala gbọ́ jẹ́ kí imani rẹ̀ ó pé mọ́jẹ́ kí nǹkan kọ́sẹ̀ imani rẹ̀ thumma istaqim kó wá sí kíni kó wá ní istiqama kó wá dó déédé lórí kíni lórí imani ẹ̀yẹn eh, òun náà ni pé èyàn máa ń rò pé ń tán pè lágbàáyé súnà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ni eh, àbí pẹ̀lú iṣẹ́ díṣe lásán àbí pẹ̀lú ìmúra lásán òun náà pè lágbàáyé súnà ni eléyìí ń kọ́ iná pè lágbàáyé súnà òun náà ni pé àbíkẹ́ yóò wádìí nípa ẹ̀sìn dáadáa ó máa kọ́ ẹ̀kọ́ nípa súnà dáa ń sọ yìí ó mọ eléyìí gbogbo tó máa ṣe nínú ẹ̀sìn ó máa ṣe pẹ̀lú kíni pẹ̀lú mà kò ní jẹ́ pé pẹ̀lú pé pẹ̀lú tẹ̀kílìd tí wọ́n náà bá so pẹ̀lú yẹ́dà Allah subhanahu wa ta'ala èyí ó padà rí tẹ́gùn inú ìmọ̀ta wá fún wa òun náà ni pé ká má jẹ́ kí egun ọ̀dọ́ ẹ́ ká má ma kí egun ọ̀dọ́ máa sàn wá jẹ nígbà tó bá jẹ́ pé a bá rí nira látara àǹfààní ìsúná látara pé kíni rí nira lóòtọ́ ẹ́ fẹ́ fara da ìnira òun wá ṣe kíni òun wá pẹ̀lú àwọn tí wọ́n bá lórí ọ̀rọ̀ súnà òun so ẹ̀ pàpàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n bíyàn àwọn tó ń jóbi rẹ̀ àwọn òbí rẹ̀ ń takọ lórí súnà wọ́n bá ládá wọ́n fi àjọ ọmọ ní sùúrù ni ó tó gbọ́dọ̀ bá sáà lójú ti wọn ọlọ́run ní wò pé wọ́n takọ lórí ẹ̀sìn o tí ó tún fi àìlẹ́yìn jẹ́ ọlọ́tọ̀ tó kọ́ mọ́ àdí pékíní èyàn wà á pékíní wa but gbogbo ẹ̀ pátápátá náà

wàlá tẹkúnláhùmá òfin wàlá tẹnhárùmá àgbọ̀dọ̀ sọ̀rọ̀ tí ó dá tóbi wa àgbọ̀dọ̀ sí tí ọ̀tí wọn sábà fara ní wọ́n máa tẹ́kíní wọ́n máa lékún dáadáa tó ń ṣe wọ́n náà tí wọ́n náà mọ̀ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ láwọn wà tó kú jẹ́ káàtó síwájú kó tó di pọ́lọ̀ fi ìfẹ́ súnà sí ọlọ́kàn wọ́n náà tẹ́ni ogoro àwọn nǹkan wọn àwọn nǹkan dáadáa tí wọ́n lè ṣe tẹ́lẹ̀ wọ́n náà máa tẹ́kíní wọ́n náà máa tẹ́ gbogbo àwọn wá so gẹ́bẹ̀ náà ni a ti ṣe nàṣíhà fáwọn tó jóbi náà ìpè káwa náà ká máa ní sùúrù pẹ̀lú àwọn ọmọ pàápàá jùlọ nígbàtà bá rí pé wọ́n ṣe kankan ta rí pé bẹ́ẹ̀ ó fẹ́ stage sí nǹkan táwàá di màtẹ́lẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká sì ti ọmọ wa dáhùn á kí ni nǹkan tó rí kí ni nǹkan tó rí ẹ dá lọ́rì pẹ̀lú wọn á nǹkan tí mo rí nǹkan tí mo rí ni tó ẹgbẹ́ bàbá jẹ́ tó ní mímọ̀ kó náà sọ pé á jẹ́ mi ní jẹ́ mi ní ìkájọ sọ láàrin ara wọn tó ẹgbẹ́ bàbá jẹ́ nìkan fẹ́ kò yé ẹ́ kó jẹ́ kí ọmọ ìyẹn kó mú àlàyé wá fún lẹ́kùnrẹ́rẹ́ ẹ́ àbí kó jẹ́ kó mú àfáà tí ó sàlàyé fún wọn ju ká máa lo fire brigade àti approach ìgá ìpáni ìsìlẹ̀gínlẹ̀ kan ní ìsẹ̀ gbogbo àwọn kan báyìí kò sí ìrìn kan tó fẹ́ sáàbà ní fúnẹ́nì kankan nínú àwọn méjèèjì ọláwà ààrẹ wọ́n ní ìgbàgbàsẹ̀ ah, láàrin òbí àtọmọ so àwọn èèyàn wá kó lọ sí ọlọ́run wá kó lọ sọ́dọ̀ ẹnìkan tó gé lérí mi ọmọ ẹni tọ́gbà lórí pẹ̀lú lérí ìpé ẹni wá sọ wípé ẹ̀tọ̀ mọ́ kúnlẹ̀ fáwọn òbí rẹ̀ tí wàhálà ó fi tẹ́mìnì tí wàhálà ó fi lọlẹ̀ so ìwé lérí òun nìsín nǹkan tẹ́lẹ̀ rí ẹ ṣe kù díẹ̀ káàtó in sọ òdà ẹ̀ nítorí pé kíni tí ìṣẹ̀lẹ̀ ń ìwé ni ó wá tẹ̀lé ẹni lọ sọ́dọ̀ òbí rẹ̀

Eh, kọ́lá òun náà ni ma bá ṣe ọ̀nà ìwáṣẹ́ láyìí àmọ́ ti ìkúnlẹ̀ tó fẹ́ gbédé ilẹ̀ àwọn onígbà a ti pàrọwà sí wọn a ti sàlàyé fún wọn ẹ́n eh, so àmọ́ ìyíhun kò wá ní túnmà pé tóbi bá ti ọ̀há yarí gbóhùn nígbà náà káwàá sọ́sọ́ pẹ́tọ̀ pátá òbí ẹjọ́ aláwọ̀ nígbà ní ti báyìí yóò máa ṣe gíní máa kúnlẹ̀ fún wọn àwọn oníṣẹ́ ẹ̀fọ́ ma ẹ̀ṣẹ̀ bá òní sí so nǹkan tó bá ń ṣe fún yóò máa fara dáa náà nítorí pé ẹ̀sìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kèéṣe eh, ẹ̀kọ́ àtàkàrà tí yóò máa sọ pé yóò máa wá ṣe kíní yóò máa wá lọ nírọ̀nù ní gbogbo gbà àwọn tàbí ànẹ́bí àwọn náà ṣe kíní àwọn náà nínira ànẹ́bí ní sàyáàtì ala nasi zaman ànẹ́bí ní ìgbà kan bọ̀ wá bá àwọn èèyàn alqabidu ala dinihi kalqabidu ala jamra ànẹ́bí ní tó bá dúró lé ẹ̀sìn tó bẹ́ sí ẹ̀sìn òdodo yóò dàbí ẹni tó gbá ògùn náà mú ni ẹn pé

kọ́nà yìí ti báyìí àwọn yíò ní ti báyá kíkìrì àwọn ọmọ àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́nà bí ní ti báyìí ọmọ ọmọya ní tẹ̀síìrù bẹ́ẹ̀ kọ́nà bí wọ́n kàlùkù máa ní kíni ọmọ ní záwíyà tó ti máa ṣe halkọ́ so àwọn ní ní záwíyà tó jẹ́ pé tàbí tó Qur'an wọ́n máa hàfázọ́ àwọn Qur'an so nǹkan máa sábà lo záwíyà fúnnu ẹwà ti sáwí sáwí tó gbajúmọ̀ láwùjọ ti wà ní sí tí wọ́n máa ń ṣe pẹ̀lú pé jòkó ká máa ṣe àzíkiri tó nǹkan kan náà so ká máa lùbàndírì báwọn ti so gbogbo àwọn jòkó ìyòwò làwọn ń pè ní jòkó sáwí láwùjọ wa so irú eléyìí náà ní ti báyìí kò sí nǹkan dáàṣe tó dáa pé kíni a gbé sí mizanul alkitab wasuna, sunna àti ló tún wà lọ́wọ́ táàmà fi wọ́n a wọ́n pẹ̀lú alkitab wasuna, sunna àìdá jẹ́rí ìrìnlẹ̀ al-Qur'an kí wọ́n láti rẹ̀rí nínú al-Qur'an tí pé kí mùsùlùmí káṣe kíni kákúra wájọ́ ẹ̀ káwàjọ́mọ́ sí kíni àjọmọ̀ sí sáwí kájọmọ́ wí lóhun kankan náà àbíká tẹ́sọ kalẹ̀ pẹ̀lú àwọn àti ọkàtà àti màpínbẹ̀ lára sọ fẹ́ni tó bá mọ̀ nítorí pé tí ń bẹ nínú lára àdíọ́kàn ẹni pé wọ́n gbà ìgbé ànábì ma wá ní ànábì ó pẹ́sẹ̀ntì bẹ́ ẹ́ ànábì wọ́n wá tẹ́ sọ́kalẹ̀ fún àti Abubakri àti Umar àti Usman ẹlọ́ka Jawahirul Ma'ani ẹlọ́ka ẹ́ tí wọ́n ti Ali Ar-Razim ẹlọ́ka tí àyẹn ẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ogúrú àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ nítorí pé àwọn ẹlòmí ò kà máa ṣe kí ní ìpìlẹ̀ nǹkan yẹn ẹlòmí ò ní mà so aṣọ tí wọ́n ń tẹ́kàlẹ̀ nìsìn wọ́n gbà pé kíni wọ́n gbà pé ànábì ń wá ànábì ó wà bẹ́ẹ̀ àwọ́bákàrí ó wà bẹ́ẹ̀ ẹ̀yìn kọ́lá àwọn ìbẹ̀tẹ̀ fẹ́ ń gbà pé a mọ́ ti já nínà yóò wà mẹ́ so ìtumọ̀ eléyìí òun náà ni kó gbà àwọn jáwítà àrífíwọ́n máa ń ṣe yẹn kò bá súnà nàbí sallallahu alaihi wasallam tí ẹ bá fẹ́ rántí Allah subhanahu wa ta'ala tó bẹ̀rẹ̀ zikiru fún Allah subhanahu wa ta'ala anábi ti kọwa bẹ́ẹ̀ ṣe máa ṣe zikiri wọ́n náà ló máa dá zikiri rẹ̀ ṣe fúnra rẹ̀ zikiri àárọ̀ ń bẹ zikiri ìrọ̀lẹ́ ń bẹ àwọn zikiri kó tó sùn ń bẹ zikiri ìgbà tó bá jí ń bẹ tó gbogbo látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé bọ́yá ànábì pawá láti ẹ̀rẹ̀ ni àbá ànábì kó àwọn sàábì rẹ̀ jọ níjọ́ kan níbi àwùjọ àzíkìrì tán wá jọ ń wí zíkìrì kan lóhùn kaná bẹ́ẹ̀ la ilaha illallah náà jọ ń wí ni bẹ́ẹ̀ sàbílá ìnájọ́ ń wí ni bẹ́ẹ̀ alhamdulillah ìnájọ́ ń wí ni so tàbá wà á wà fáá títí ànírẹ̀ ìrìkún kọ́lá nínú àwọn sàábí ànábì ìdíwánù láyé aléhìm ẹ̀yìn Umar ibn al wọ́n wá fẹjọ́ sùn kan pé àwọn kan máa ń wọn jọ tán máa ń tẹ́sáwí wọ́n kóra wọn jọ kọ́lá wọn máa ń sàdúrà fún àmìrù ìmòmìnì wọ́n sàdúrà fún kálùkú ó mọ́ ìgbónà kàtọ́ ó ní ẹbá ń kọ́ ẹbá ń pè wọ́n wá nígbà tí wọ́n ránṣẹ́ pè wọ́n nígbà tí wọ́n dé ìgbà tí àwọn kan dé ó mọ́ ìgbónà kàtọ́ ó ní ká máa kó wọn ní ẹgbá ó ní ká máa nà wọ́n lẹ́gbà àwọn èèyàn wọ́n sáré sọ pé àtọ̀lẹ́wà kàmílà wọ́n bá wá sọ Umar bin al-Khattab ó ní òwúrò pé àwọn tí wọ́n ní máa kóra wọn jọ tàbí àjíkín kí ló pàájú Umar bin al-Khattab nítorí pé nǹkan tí wọ́n ń ṣe yẹn wọ́n mi ń sẹ́sìn ni wọn ò sí lẹ́rìí lórí ẹ̀ wọ́n fi ń tẹ́sìn ní Ànábì sallallahu alaihi wasallam ti ṣe inú àwọn sàábẹ̀ ànábì bákan náà Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó bá àwọn kan tí wọ́n kóra wọn jọ tó jẹ́ pé wọ́n ní ẹnìkan tí ó máa pe iṣẹ́ zikiri fún wa kúrú eh, halilu bí a ẹ̀jẹ̀ la ilaha illallah ọgọ́rùn-ún tẹ́bí ihu bí a ẹ̀jẹ̀ subhanallah ọgọ́rùn-ún wọ́n a máa ṣe ogun máa ṣe lóhun kankan wọn Abdullahi ibn Mas'ud sọ fún wa ipe nǹkan tẹ́ ń ṣe yìí inú kẹ gbà yí pé ẹmọ̀nà jù àwọn sàábí ànábì lọ àbíkẹ́ ẹmọ̀ yí pé ẹjì sílẹ̀kùn ọ̀nà àánú lẹ̀ èwo náà fẹ́ múnú méjèèjì inú kẹgbà yí pé àwọn sàábí ànábì rá àti wàyíwà àmọ̀nà wọn lọ kò sí wọn tó bẹ̀ ẹ́ àbíkẹ́ àkókò ogun nísìn báyìí àti ẹ̀sì ká mọ́ kòsà ibi láìláìlá wí àbọ́ àbúrámọ́ ní láìláìlá lẹ̀ wí ká mé mòrí ìdìlẹ̀ káyìí láyé sí ìbàwó mẹ́rọ mẹ́rọ ẹni tí ó máa wá orí tó wá rí àwọn tí wọ́n jòkó kalẹ̀ tí wọ́n ṣe sáwí tí wọ́n wí lóhun kankan náà nínú àwọn tàbí ànábì ó wá takò wọn ó wá ní ìjẹ́ ìṣe ìtakùlà ànábì sallallahu alaihi wasallam níjọ́ ànábì kú dán àwọn kan ànábì lò ànábì ò ti parẹ́ ajẹ́ pé ọ̀nà ànù lẹ́fẹ́ sí kalẹ̀ tawárí tírú rẹ̀ takò wọn ni inú àkàyè wá ti pé tọ́wọ́fẹ́sẹ̀ ìgbéyàwó kọ́kọ́ ó sá

oòrùn gbọ́dọ̀ yẹ ọba onílé tó fi jáde tó bá ti wá jáde ẹ́n ọ wà lọ yóò lọ ibi tó bá sá lọ kò sí ní máa jáde kò ní jáde kò ní ibi tó wà yìí tó bá wà mẹ́ tó bá wá ti lálẹ́ ẹ́n àwíwà tó rùn bá tún ti wọ̀ lálẹ́ ìgbà ẹ̀lọ́ tó wá jáde ìgbà ẹ̀lọ́ tó wá mú

pé kò sàlọ́lá gbẹ́gbà <laughs> tó bá fẹ́ wọlé níbẹ̀ so <laughs> àti bẹ́ẹ̀ jáde kúrò nínú nǹkan ẹ̀yẹn àti wọ́n ṣe gíní tẹ́bí kan lásọ lẹ́ẹ̀kan wọn nìsín nípa àsánàsáà ni nínú ìgbéyàwó tí pé ìyàwó wọ́n lọ lé ìyàwó wọ́n lọ lé àwọn ìyàwó àtọ̀rẹ́ ọkọ wọ́n lọ lé jẹun so tẹ́bí àtàlápẹ́lẹ́yìn gbájé ìpé wọ́n lọ àwọn nǹkan kan wọ́n láwọn kankan papọ̀ máa tẹ̀wọ̀ ìdáwà wí ní ìjọba tó débò mí nìsìn lẹ́kẹ̀ẹ́sẹ̀kẹ̀ wọ́n tún mọ́ obìnrin lọ́rọ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀kẹ̀ẹ́sẹ̀kẹ̀ wọ́n tún lẹ́sẹ̀ láì jalè láì sí kankan yóò máa gbẹ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ kan ìmí yóò sún lẹ́sẹ̀ yóò yún lẹ́sẹ̀ obìnrin tó gbóró àwọn kan báyìí àwọn àṣà ni a ní bùrátà láti máa ṣe kíni láti máa gbé yẹ̀wò ká fi sí orí òṣùwọ̀n sunnah àti kitabullah wọ́n ni tó dá ká máa fi òbí yẹ̀ bẹ́yẹ̀ àbí ká máa fi Allah subhanahu wa ta'ala ní ìtàlá ọ̀rẹ́ tọ́lá ká máa fi bẹ́yẹ̀ kò lẹ́tọ̀ ẹ̀yìn tí ma fẹ́ bẹ́yẹ̀ ẹ̀yìn tí yóò bẹ́yẹ̀ pẹ̀lú kíni kí a bẹ́yẹ̀ pẹ̀lú ah, Allah subhanahu wa ta'ala as'aluka billah ah, yàtọ̀ láàrin kí yóò bẹ́yẹ̀ ẹ̀yìn àti kí yóò kíni kí yóò wo nǹkan tí ń bẹ láàrin kí yóò fi nǹkan tí ń ẹwọ̀n gaba wọn nìtì sani ó ní kó sí dáadáa fóun ní ẹni tó kọ̀nsídà kíni kó kọ̀nsídà okùn ẹbí kìí ṣe pé wà sọ pé mo bẹ̀ ọ́ pẹ̀lú kíni mo fi alájọ bí bẹ̀ ọ́ ẹ́ so a máa bẹ̀ pẹ̀lú Allah subhanahu tẹ́ bá sì rí ìbẹ̀ náà wà dídà Nabi sallallahu alaihi wasallam ìbẹ̀ náà wà sáà ní ó ṣe ni wọ́n sọ wọ́n ni as'aluka billah ẹ́ mo bẹ̀ pé sọ fún zaid nínú àwọn tàbí ànábì nígbà yẹn àwùsùn fẹ́ràn wà ń kẹfẹ́ rí ó ní àṣírùkà billah mo bẹ̀rọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala so tàwà fẹ́ bẹ̀yẹ̀ kábẹ̀yẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala nítorí pé òun àlọ́bà tó ṣe gíní òun àlọ́bà tó tóbi tó jẹ́ pé sábà fi bẹ̀yẹ̀ gan ẹ̀yẹ̀gbọ́n mọ́sí nǹkan yẹ́ o so Allah ta'ala a'lam wọ́n ní kásàlàyé hadith náà gbójú apá nàbí sallallahu alaihi wasallam tí ànábíwá ní àwọn ìjẹ́ so mi ma hadith jẹ́ ni ẹ gbà lérò pọ̀ bóyá hadith tó gbà lérò bóyá òun náà ni hadith zob hadith agilinti tí àwọn kan tí wọ́n fa agilinti tán pẹ̀fà ànábí sallallahu alaihi wasallam tá ànábí wá lóhun ìjẹ́ àwọn sàábí wábẹ̀ lọ ànábí sallallahu alaihi wasallam gbé wọ ni ànábí ní laysa bi ardi qawmi ànábí ní kò sí lọ́dọ̀ àwọn ẹ̀dẹ̀ bá kò sínú àwọn ẹ̀nà táwọn ọmọ sábàjẹ́ lọ́dọ̀ náà lẹ́ni ẹ̀ sí kíni náà ni ẹni ẹ̀ lérò so wallahu ta'ala a'lam tam wọ́n ní kí ni kẹ̀yà tó ń pa aláboyún aláboyún tí ó bí ọmọ ṣé wọ́n lè yọ ìgbésẹ̀ yọ ọmọ òyìnbó wá kú ìgbésẹ̀ yọ ọmọ. náà wọ́n ní kí ni ṣẹ̀ríà sọ nípa aláboyún ah, tó wá kú ṣe yà ní ó kú toyúntoyún pé ṣé ìjà lè sí wọ́n lè ṣe operation kan yọ ọmọ ẹ jáde nínú ẹ̀ náà tó bá jẹ́ pé ìgbà tí aláboyún yìí ti kú pé ó ti súnmọ́ àsìkò ìbímọ àbí kó jẹ́ pé ọmọ yẹn ti kọjá ó ti tó àsìkò tó jẹ́ pé wọ́n ti fẹ́ ẹ̀mí sí la tọmọ yẹn lè gbé ayé pẹ̀lú wa yálà kó báyé pẹ̀lú normal environment wa ni àbí tí ó kírètì àǹkankan fún bí ọmọ inúgbò tí wọ́n máa ń gbé sínú gbò yẹn tó àìpé ó bá lè gbé bẹ́ẹ̀ káwọn dókítà sì kọ̀ǹfàmù pé ọmọ yẹn ní ìbẹ̀rẹ̀ so èyí ohun tó láti ní kánṣe gíní kí wọ́n ṣe iṣẹ́ abẹ kánṣe operation kán gbé ọmọ ẹ jáde láti ṣe gíní láti save life ọmọ yẹn àwọn tó wáyé pé ńgbà tí wọ́n ṣẹ́kẹ̀ o wọ́n rí pé ọmọ yẹn ti kú sínú ìyá rẹ̀ already so kò sí nínú ṣẹ̀ríà Islam kájẹ̀ tó wá ṣe gíní kájẹ̀ tó wá lanú ẹni yẹn káwá gbé ọmọ yẹn jáde ẹ̀yìn kájẹ̀ tó wá ní àtúnwá wé ọmọ yẹn lọ́tọ̀ so tó bá ti rí báhùn á ṣe gíní á sì ìyá fa ti toyúntoyún ni nígbàtà ti ma ipé ọmọ yẹn ti kú sínú oyún wallahu alam Naam. Ah, ilé ìtàn béèrè, wọ́n ní òkóbìnrin tó bìnrin tọ́kọ̀lẹ́kú tó ṣe okó, ẹ́ pé kí ni ìdájọ́ ìtàn máa ń ṣeun. So, irú eléyìí náà, eléyìí náà ní Bukata fẹ́ẹ̀rì tó jẹ́ pé tómìnì bá jáde tó wáyé jáde kó yóò ti kọ́kọ́ ní àìsùn kan ní wọ́n ṣe lálẹ́ ẹ̀dẹ̀ bá ní tèmi so àwọn mí wọ́n dáná tó tó wá tó wá kejì so wọ́n ti wọ́n ti sọ yíò náà di kíni wọ́n sọ di wáyà bíi sẹ̀rímónì nígbà tó bìnrin bá fẹ́ jáde okó so eléyìí náà kò sí dẹ̀rí ìlú fún inú alkitabu sunna nítorí pé okó tómìnì ó ṣe yìí gan ibo láti rẹ́ ilẹ̀ gan ṣe bí okó tómìnì ó ṣe nínú alkùrá láti rí ẹ́ obìnrin ọlẹ́bí náà يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وأشرة sọ́lọ́ ọba àríkọlá ní ẹnikẹ́ni tí ìyàwó rẹ̀ bá kú àtọ́kọ̀ rẹ̀ bá kú nínú yín ẹ́n kó se gíní kó wà nílé ẹ́ kó wà kó so fún gíní arba'ata ashhurin wa ashra fún odidi oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá tẹwàá ní lọ́rọ̀ ẹ̀ ní múra pé à ń tọ́jú ni à ń ṣe kíníkà ń múra gbogbo àwọn múra kò ní múra rẹ̀ nítorí pé ẹni tó ní ìwọ̀n àwọn gẹ́nífìlẹ̀ ní òsìláyé wọn ẹni tó yẹ kó máa múra sí lásìkò yẹn sì níyì kò lẹ́tọ̀ọ́ sí kẹ́lómi owó so lásìkò yẹn obìnrin ò ní ìdí múra rárá ẹ̀ so lásìkò yẹn kò ní máa múra kò ní máa so àwọn nǹkan tí ó kàn máa tí wọ́n ti láti kọ́lá kò sínú òfin ẹ̀sìn ọlọ́ọ̀bá àríkẹ́ ọlágbé gómìnà ọmọ wa sọ dúdú nítorí pé ń tó fó ìyíhùn náà nínú àwọn àṣà náà ni wọ́n ni aṣọ dúdú òun náà ni ó máa wọ̀ nínú tí ó sì ní rí obìnrin ìbẹ̀tẹ̀ púpọ̀ sí tí ó jẹ kò jẹ́ nìkan tí ó mú wá fún tó jẹ́ pé bóyá ó ní bùkátà kan bóyá ń ṣiṣẹ́ kan ni ẹ̀yẹ́ bóyá ń ta kíní kan ni tó gbogbo àwọn eléyìí náà ṣẹ̀ríà ìsìláàmù ní kóbìnrin kó má ṣe gbogbo àwọn ìgbésẹ̀ báyìí ẹ wá rí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ bí okó lóbìnrin máa ń ṣe yẹ tó jẹ́ pé àwọn sáyẹ̀nsì àwọn onísáyẹ̀nsì ẹ̀ discover kankan láìpẹ́ yìí ti pé ẹ̀rí obìnrin bóbìnrin ṣe wà ọkọ tó fẹ́ tọkọ yẹn ń bá alájọṣepọ̀ tí ń bá alájọṣepọ̀ ẹ̀ ó ti ní fi basma kí wọ́n pè ní basma ó ti ní print

so wọ́n ní inú àwọn hikima táwọn sáyẹ̀nsì ẹ̀dùn ti kọ́ bá ní sínú pé àti ìdíṣẹ̀rí àtọ ipé kóbìnrin ó dúró fásitì báyìí àtọ́tún ní kankan tó ní ṣe pẹ̀lú pé àsìkò yẹn ní gbogbo tó pa wọ́n pọ̀ pẹ̀lú ọkùnrin yẹn yóò tó ṣe kíni òun náà yóò tó gé yẹn yán pátápátá so ìgbà wọn yóò tó wá lẹ́tọ̀ láti ṣe kíni láti wá lọ lè fẹ́ ẹlòmíì Allahu ta'ala ánì bóyá sí ànìkàn

so iwe ilé ìwé ní ti báyìí tán bá ní ó dá ẹgbọ̀rọ̀ mọ́bí ẹ̀yẹ sọ fún wọn pé ó dá ara dàbí wá ẹ̀dí bá ẹra ajúwà fún wọn ajúwà Mẹ́kà ajúwà Mẹ́dínà tí máa tó máa ń sí dáadáa dẹ̀bídù tún sáfàyí lára pẹ́tọ̀ dẹ̀bídù rẹ̀ gbogbo àwọn gbogbo ara so ta'ala àti ah, ẹ̀bá bímọ so in tó wà náà hadith anábi sallallahu alaihi wasallam òun náà ni pé àkíyàn ah, ó pẹran fọ́mọ ní ọjọ́ keje ọjọ́ keje tàbá bímọ lónìí yọmọ ahad ó túnmọ̀ pé tó wà ní jọ sáàdé ni ọjọ́ keje tàbí tàbí kó ma rẹ̀ so eléyìí túnmọ̀ pé tàbá bí ọmọ yẹn látìgbà tí alfajari ah, bá ti yọ tàbá bí ọmọ yẹn látìgbà tí òun bá ti so a máa ka ọmọ yẹn fún ọmọ ọjọ́ keje ni

tàràwí àwẹ̀ ọlá á kì ní alẹ́ yìí àbí so eléyìí náà túnmọ̀ fún wa pé kí ni òru ní máa ń sáwájú ọ̀sán so tí èyàn bá wá bí ma ní alẹ́ òní ní ti báyìí á sì kàfún gbogbo bí ma ní monday ẹ̀sìn báwọn nìsìn á kàfún gbogbo bí ma ní tí èyàn bá fẹ́ kó yóò wá kó lọ́jọ́ sunday yóò wá dá òru mẹ́lòmí lójú pé ah, ìjọ kẹjọ ló ni nítorí pé òun rò pé tí a bá bímọ lásìkò mọ́ bímọ báyìí ti báyìí ó kà fún pé mo bímọ ní monday ní sì kò ní kíni ní kò ní monday so tí a bá wá pẹran lásìkò yẹ ẹ̀dí báyìí àsìkò yẹn ni yóò pẹran so tí a bá wá ní kápá lórí ẹ̀ so kí o pẹ̀rẹ̀ níjọ́ kejì tó bá tẹ̀lé tí o bá ní kápá kí o pa níjọ́ kejì tó bá tẹ̀lé tí o bá wá ní kápá náà gbogbo àti ẹ̀bá ti ní kápá kí o gbìyànjú láti kíni láti pa kí o mọ́ fi kalẹ̀ lásìkò kan láì ní pẹran káàsì má jẹ́ kó jẹ́ pé nǹkan mìíràn àdáwájú láì ní pẹran bí ẹ lówó ẹran nísìn ẹlòmíràn rò pé ah, ìlówó tí fi pèrò ni ìlówó tí fi pe eh, àwọn eléré ni ìlówó tí fáwọn aládùúà ni ẹ̀yẹ́ mo ti lẹ́ owó láti pẹran so èyí tó ṣe pàtàkì ni pé pa ẹran yẹn ẹ̀dẹ̀ báwo nísìn kò sí kíni kò sí ah, fún ta'ala a'lam wọ́n ní tó dáa kéèyàn máa jòkó sí assembly so àìmọ̀ jòkó sí assembly ó léwu púpọ̀ ẹ́n àwọn nǹkan tó rọ̀ mọ́ nǹkan tó lágbára ni anábi sallallahu alaihi wasallam ó ní iyyakum wal julusa fi turuqat anábi ní ẹ ṣọ́ra fún ẹmọ́ ẹfà ń jòkó lójú ọ̀nà káàkiri ẹ̀wọ̀n ní assembly nánú àwọn jòkó lójú ọ̀nà káàkiri so anábi sallallahu àwọn kan sọ́bà anábi pé sáàbá wá nípò mítà ń jòkó tó pé táwọn máa ń jòkó nìyẹn pé bọ̀ ojú ọ̀nà àwọn ẹ̀kọ́ máa ń gbà bẹ̀ kọjá ní kí láàṣẹ anábi ní tẹ́wàá ti wá wà bẹ́ẹ̀ báwọn ní ti báyìí ẹ sọ ìwọ̀

ẹgbọ́rọ̀ rí nǹkan kan kí láwọn èèyàn sílẹ̀ tó ẹ kán ṣe kẹmọ́pàá aláàbẹ̀ kán ṣe tẹ́ bá dilẹ̀ sí àwọn mẹ́jọ mẹ́tẹ̀ẹ̀ta àwọn ẹmọ́jọ kó sáré láti ẹ̀mí kò burú so ẹ̀rọ tàlówà lágbà láti máa ṣogoro àwọn kaba so ìdàkejì ẹ̀rọ èèyàn ṣe láti ẹ̀mí bí a ń sọ sọkún sọ bí a ń ta yò bí a ń ta lúdó àwọn ìlú ìwọ̀n bá ṣẹ̀mí débi pé wọ́n tún wá yọ mọ́sálásí débi àṣẹ́mí òròjú bá wọn débi pé wọ́n fẹ́ dìde pọ́lá àṣẹ́mí láti lọ lè kírun ẹ̀ wọ́n tún wá yàn mọ́pọ̀ àṣẹ́mí oníwà kírun fún wa wọ́n so ẹ̀rí láwọn níbi ń tàbí ní problem láwùjọ wa ní àwùjọ kò yẹ kọ́dọ̀ káàmàrọ́dọ̀ gan káàkiri káàmàjò káàkiri ìtọ́ ẹ̀kọ́dọ̀ ti máa ṣiṣẹ́ ẹwà wà àwọn tọ́jọ̀kó láti ẹ̀mí oníṣẹ́ lọ́pàá ìyàwó rẹ̀ ń bẹ́ pàtà ìyàwó rẹ̀ ń bẹ́ mi tí ń tata ìyàwó rẹ̀ ń bẹ́ mi tí ń tẹ́ran ìyàwó rẹ̀ lórí ń bẹ́ lọ́nà kútọ́ ọ̀nà tó ń ṣe káàkiri kúrò àwọn kọwàá ìwókù díẹ̀ káàtó wallahu ta'ala a'lam wọ́n sáré fẹ̀jẹ́lẹ̀ fún yàn tàbálẹ̀ tó ní bùkátà tí ẹjẹ kò sí ìrìnkan tó burú mẹ́ ẹ́ tó sì jẹ́ pé wọ́n sátifáì pé ẹ̀jẹ̀ wà yóò tàbá fílẹ̀ fún yàn kò ní ìnira kankan tí ó jẹ́kíní tí ó kó bá wa kò sí ní kò ní medikali ẹni yẹn mẹ́díkálì kò sí àkàtó burú bẹ́ẹ̀ ká tàbárò dìde kò sí àkàtó burú bẹ́ẹ̀ èyí tó kàn fún díẹ̀ káàtó ni pé káta kò lẹ́tọ̀ọ́ ká máa wa so àwọn èèyàn sì máa ń ṣe eléyìí náà ká jìnà sí anábi sallallahu alaihi wasallam anábi ní kí o ṣe kíni anábi ní ẹ̀lẹ́ dáìrẹ̀ sábà wá dáìrẹ̀ anábi ní ká jìnà sí dúdú àgbọ̀dọ̀ dáìrẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú kọ́lọ̀ dúdú tí ó kọ́ àgbàlagbà tó ti ní ohun funfun lérí àti ní oúnjẹ àgbàjúgbẹ́ ti fún ó wá fẹ́ ṣe kíni ó wá fẹ́ change kọ́lọ̀ rẹ̀ kó change kọ́lọ̀ rẹ̀ bóyá bí kọ́lọ̀ brown àti kọ́lọ̀ mi tí èsì kíni tí èbá ti ṣe dúdú táwọn a bí wá rò pé ah, bàbá ìjọ àyọ́ngẹ̀ ni bàbá ìjọ ti dàgbà ẹ̀hẹ́ kó wọ́n sì ìtàjẹ́ ń bẹ̀

ẹ̀yẹn eh, tó bá jẹ́ wádìí débà nítorí yóò àbọ́ sí ayé imam wallahu ta'ala a'lam wọ́n ní àlàfo olóòlè wà síwájú ẹgbẹ́ yẹn bá ń kírun tí kò bá lo nǹkan tí ó láti fi jáwájú so àlàfo tí ma wà ó náà ni pé láàrin ìyàn ẹ̀tìbá àrísìn àti ibi tí yóò ṣe kíni tí yóò ṣe sùjúdù ẹ̀tìbá so anabi sallallahu alaihi wasallam anabi ní ẹ̀bá kírun báhùn tí ẹ̀bá wá gbá ìbáwájú rẹ̀ kọjá anabi ní fáliyẹ̀ fáàhù anabi ní tí ẹgbà tí wọ́n ti gbé sútúrà kalẹ̀ síwájú rẹ̀ ẹnìkan wá gbájú rẹ̀ kọjá anabi ní blọ́ọ̀kì ẹ̀mọ́jọ kọjá ẹ̀dìbà ní tó bá tún lóò kọjá anabi ní blọ́ọ̀kì tó bá tún lóò kọjá anabi ní fọ́lì kọ́ sílù anabi ní bàjá bàyí na máa kọrí anabi ní ó ti gbàlejò báhùn bàyí na máa kọrí ó nìkan kọ́ tètàrí ní tì pé nígbà tó fẹ́

Ah, nípa ọ̀rọ̀ dísàdíẹ̀ ní mẹ́bẹ̀ tí kí o fi dírùn kù ah, ìyàpẹ̀núwà mẹ́ lọ́dọ̀ àwọn onímọ̀ so àwọn mẹ́rin bẹ tó jẹ́ pé a ah, kìlómítàs òun ni wọ́n fi mile ni wọ́n fi tegini ni wọ́n fi wọ́n ní àwọn mọ́sá àbí mi so àmá ìtó rílẹ̀ ìtó tẹ́wọ̀n dáadáa ta'ala a'lam òun ni pé ìta bá ti mà ní ìrìn àjò àdàtàn ìta bá ti mà ní ìrìn àjò nínú aládàpẹ́ ìrìn àjò lélẹ́yìn òun náà láàmà fi tegini òun náà láàmà tó jẹ́ pé

wallahu ta'ala a'lam náà. نعم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كان صلى الله عليه وسلم تعمل سنة وأذكار ìyàwó máa ń ṣe láàárọ̀ ìyàwó máa ń ṣe nírọ̀lẹ́ nígbà ọgọ́rùn nínú àwọn àdìkárù sọ́bà àti àdìkárù màkà ló wà àsìkò méjì ló wà so kẹ́lùkárù kó wá hìsùn muslim kábàlé tẹ́kìnrin kábàlé àrí àlàyé ń pa ìdádá ọlọ́wọ́ àrùn wọ́n ní mẹ́tọ̀dù wọ́n láti ṣe mẹ́tọ̀dù dáàbí ṣe òun náà ni pé kíni òun náà ni pé a máa lo ọmọ káwá láti ṣe kíni láti fi ká ẹwà rí káàtí máa ń ká báàṣe máa lo ọmọ ká láti fi ká àzikáàrù òun náà tún ní ìdí àkíyèsí nítorí pé ẹlòmíì tó wá fẹ́ lo ọmọ ká láti fi ká àzikáàrù ẹ́ ó lè máa ń ṣe báyìí ó lè máa ń bá ìrẹ́kọ̀ọ́ kan so àwọn wòkà nínú ọ̀rọ̀ ṣẹ́kọ̀ọ́ ibùdó ọ̀sẹ̀ ẹ̀tẹ̀wà àwọn ìdíwọ̀ wàhálà mi làtọ́ ìfi síkìhì inú àwọn àgbọ́yé wọn láwọn àgbọ́yé tó jẹ́ pé ó dìbùtẹ́ pé ẹlùmí ìbò nílẹ̀ onífẹ́ ìlérò ń lọ́bẹ̀ òun náà ni pé ànábì sallallahu alaihi wasallam ànábì ó pa àwọn obìnrin umahatul mu'minin ó pa wọ́n láti ẹgbẹ́ kọ́mọ̀ sí kíni kọ́mọ̀ sí ákìdù tàtàbí nǹkan tán pè ní ákìdù ní pé kéyò sí kíni kéyò di nǹkan so ìdán sábábẹ́ lo gbólówà Ànábì sallallahu alaihi wasallam ń pé yá àkídù tàtàbí ibi ànàmìlìhì òun náà ni pé kí ni a máa pàdé báyìí ọwọ́ kọ̀ọ̀kan báyìí a máa ti báyìí a máa ti báyìí òun láàmà fi ṣe ẹ́ a ti báyìí a ti báyìí a ti báyìí a máa pàdé báyìí òun kìí ṣe pé bóyá ọwọ́ rẹ̀ yóò wà lórí ìdúró báyìí láti wá máa ṣe lábàmúlẹ̀ kọ̀ọ̀kan so wọ́n ní eléyìí náà nìkan tó lálàáfíà níbi kí ni akidu tẹ̀sibí bil anamil Allahu ta'ala àdá. wọ́n ní tí wọ́n bá dìde lórí àtọ́lá ti pé ajẹ́ pé bóyá àtàyà rẹ̀ ká ní ìtìmọ́lù pé àtàyà rẹ̀ ti pé àbí nítorí pé káàkiri àtàyà rẹ̀ ti pé ni yóò ti sálámà <laughs> àlọ́lá rẹ̀ ẹn tó rólé fún imam tó yẹ kóhun ní ó sálámà yẹn àtáyà tí ó wà pé tọ́júkó ṣe gíní tọ́júkó ló kóhun sálámà bá ti dìde láì sí kóhun parí tàṣáhùd ní wà sálámà òun náà ó parí tàṣáhùd ti ẹ̀ òun náà ni ó tẹ̀lẹ̀ wà salama. nítorí pé imam bó ti wà oníṣẹ́ irun rẹ̀ ti wó yẹn báhùn ẹ̀tì báhùn ẹ̀sì báwọn nìsí ó wá kasuwatu fatiha ẹ̀ ó wá ní maliki yaomi dín alàlábájá wá kó mẹ́ wọ́n tó wá bọ́ síbẹ̀ kí lówó mọ̀ bá lọ iyyaka na'budu wa iyyaka nasta'in ó gbé níbi tó bá ti kíni bí tó bá ti dé ni omi ìgbé bí tó bá ti continue bí tó parí ìwò ti continue so tó bá jẹ́ pé ó ti wá dìrẹ́ ìtàṣáwùdì yẹn nìsín ìwọ lo ìdájọ́ ti ẹ lọ ní kéde bó máa wò pé bóyá ó parí ìtàṣáwùdì àbí parí ìtàṣáwùdì Allahu ẹ̀tì bá oníṣì, tó jẹ́ pé àkórí ọ̀rọ̀ tó gbẹ́ tó bèèrè báwọn níṣẹ́ báyìí mú ọgbọ́n tí ń jẹ́ bẹ́ẹ̀ ó gbọ́ yé ni so àkórí ọ̀rọ̀ ni pé nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ẹ̀dẹ̀ báwọn níṣẹ́ nǹkan tí ò lẹ́tọ̀ọ́ òun náà ni pé òun náà ni pé kí ọkùnrin ká máa gbẹ́nu sí ìkíná korúkọ ara wọn ìhò ara wọn torú àwọn nǹkan báyìí nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ni ẹ̀dẹ̀ báwọn níṣẹ́ nínú àwọn nǹkan ẹ̀gbin náà kalẹ̀ fún wa ó sì sàlàyé àwọn ọ̀nà táà lè fi gbà táàbí lájẹjùpọ̀ pẹ̀lú ìyàwó wa àwọn tàbí gbà àwọn tó ní ká jìnà sí anábì sallallahu alaihi wasallam anábì sọ ó sọ fún wa nítorí pé inú àwọn nǹkan tí máa ń jáde lára so ìmí wà tó jẹ́ pé kíni tó jẹ́ so lápèjúwe àwọn nǹkan tí máa kọ́kọ́ jáde lára ọkùnrin àtàrà obìnrin láì jẹ́ pé wọ́n lájọṣepọ̀ gangan yẹn èyí tí wọ́n ń pè ní kíni tí wọ́n ń pè nígbà tó kùnrin àtòbí bá jọ ń ṣeré tó jẹ́ pé wọ́n ti jọ lájọsepọ̀ omi tí máa jáde òun nísìn ẹgbẹ́ni ẹgbẹ́ni tó jẹ́ pé tí lèyìn bá jáde nísìn ìdájọ́ rẹ̀ á ṣe kí ni a fọ ara wa ẹ̀sìn báwọn nísìn a fọ gbogbo ojú ara wa òláfọ̀ nítorí pé kí ni nítorí pé nǹkan yẹn jáde lára yàtọ̀ sí èyí tó ń dọmọ táǹpẹ̀ nímọ̀ ní yú àtọ̀ so eléyìí ni kò sí àpẹnu pé yíwọ̀n ètẹ̀gbẹ̀ ẹ̀sìn báwọn nǹkan tó mọ́ kan gáni so olóòpàá tó gbé tó bá kán sátọ̀ wà níbi àtọ̀ yàn tó bá gbẹ níbi aṣọ yẹn èyàn lè ṣe kíni èyàn lè fi kó bẹ́ẹ̀ kó sì gbẹ̀rún tí ó sì fi kí ohun tí ìyàn kò sí ní ṣe kíni tí ó sì ní tí èyàn sì ní ẹ̀hùn nítorí pé ìpìlẹ̀ rẹ̀ kéṣe kíni ohun èyí tẹ̀gbìn so Allahu ta'ala a'lam wọ́n ní kí ni gbèdéke tó wà fún ọkùnrin tí àwọ̀ rẹ̀ wá kú tí ó fi ṣe gíní tí ó fi rì máa rí so kò sí gbèdéke fọ́kùnrin ọkùnrin yẹ sopó ẹ̀dẹ̀ bá ní sin obìnrin ní máa sopó lásìkò tó bá fi lè ṣe kíní tó bá fi rí fóhun tí ṣe kíní òun lè fẹ́ so ó lè fẹ́ wọ́n ó lè jọ́sẹ̀ kan sígbà ó bá ṣe ríra rẹ̀ sí ní tó ní pé ẹlòmí wà tó pé ó kò lè ríra rẹ̀ kọ̀ntró ẹ́ kò sì gbọ́dọ̀ wó kí láwọn yóò wá sọ ẹ́ ìyàwó rẹ̀ kú ní sí báyìí bẹ́ẹ̀ tó jẹ́ pé láàrin jọ́ mẹ́ta jọ́ mẹ́rin kì ríra rẹ̀ kọ̀ntró ni ẹ́ àwọn akun lọ́sẹ̀ méjì ibi ọ́dá wo táwọn yóò máa sọ ta lè wó sí nǹkan tó mọ̀ ìyàlálẹ̀ àbí ẹ̀hẹ́ nítorí pé táwọn yóò àbí ọmọ lọlé atẹ́wó tí ó táwọn ìbá máa sọ̀rọ̀ èwo ló pé jù nínú káwọn yóò máa sọ̀rọ̀ lórí nǹkan tó dáa tí ó sí nǹkan tó takò ẹ̀sìn àti kọwa máa ṣe nǹkan tó takò ẹ̀sìn tó jìyà lọ́dọ̀ Ọlọ́run káwọn yóò máa ṣe gíní káwọn ayé ọgbẹ́ ah, kọ́lá mọ̀kànlá sí lágbàjá ọdún mẹ́wàá ní sí àwọn ẹ̀sùn pẹ́lá kò lọ́pọ̀ sí àwọn omi ẹ̀sùn àwọn ìdí ṣe kìránù wallahu ta'ala a'lam àdúgbẹ́fún Allah subhanahu wa ta'ala àbí Allah subhanahu wa ta'ala tí wọ́n bá táa rí wí tí ọlọ́wọ́ bá lèkọ́lá kó tí kó wúlò fún àwátà sọ kó tí kó wúlò fún àwọn tó gbọ́ náà ibi tí ó bá ti kù díẹ̀ káàtó tí a bá ti ṣàbíjẹ́ kí Allah subhanahu wa ta'ala kí kòkòrí ẹ̀sẹ̀ rẹ̀ jìwá wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wọ́n ni fi sabilillah fún programu yìí níbi tí ó tún ti wáyé ní ìjọ mẹ́ẹ̀ẹ́dógún nígbàtí yóò bá wáyé so fún àwa tí a bá fẹ́ ṣe bí ẹ̀bí láìwá àbáfẹ́ ṣe transfer sí Darul Hadith àárín níbi kíní advert yẹ tí wọ́n ti sọ àkáǹtì wọn síbẹ̀